àwẹ̀ kí ni pọ́blẹ̀mù ẹ. pọ́blẹ̀mù yìí náà ni pọ́blẹ̀mù. sòwò jẹ́ kẹ́dọ̀ pé o sórí tí yóò bá kún yóò tí yóò bá nà sunu síbẹ̀ tí èèyàn jù síbẹ̀ ọbẹ̀ ṣe rí burúkú ni o. ẹyin kò ṣe rí. nẹ́tíwọ̀kì mi ò dáa mo fẹ́ ta mo fẹ́ ta bọ́ọ̀n sínú àkáǹtì bẹ́ẹ̀. ẹ fẹ́ transfer àkáǹtì. ìnà òun fẹ́ lákàánú àbáyé. táwọn olórí burúkú yẹn bá sọ pé òkè àwọn ò lè máa lá sweet pẹ̀lú ọ̀rà and èmi tẹ̀lé lẹ́yìn náà èmi náà láì kí n máa ṣe kí n máa máa ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ọ̀rà. ìjọ ni mo sì bẹ̀rẹ̀ kọ́ oníṣẹ́ yẹn ọ̀gbà fọ́ọ̀mù o ti wá kọ́ṣẹ́ yẹn o ti mọṣẹ́ yẹn níṣẹ́ o ti wá mọ̀ ju èmi gan tí mo fi tí mo jọ gẹ̀ tí mo gbé sàfihàn lé lọ́wọ́ pé kọ́ ọmọ wa jẹ́rẹ́ mi iṣẹ́ yìí o o ti mọṣẹ́ ju èmi gan lọ. Ah! ọlọ́run ti mẹ́rin mi dúpẹ́ o iye kí ló pèsè photographer ni kò wá ìyá ẹ̀ bó ṣe sọ. Oh, my God. Uh-uh ìdẹ́tì ah, àwa gbọ́ ẹ̀ níwò làwọn máa ń fetí sí ta ló dúró sí àbẹ́kẹ́ yín kúkú débi òkè bí kọ́lé mi ń gbé ni yín wá gbọ́ ni ló. ó ṣàfẹ́ jẹ́ ní ìlú. ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ah, ìfẹ́ tí mo ní ṣe pọ̀ òun yẹn ní òfẹ́ jẹ́ kó mẹ́lẹ́ ní burúkú ọmọ yìí bò yẹn kó dáre mi pẹ̀lú ẹrú. ẹ má wulẹ̀ tẹ̀lé àwọn wọlé àwọn ẹsẹ̀ lẹ́yìn wa wá ní òkú ẹ̀sìn mú ni eré yìí iná ni ẹ má kalẹ̀ bó ẹ wá ti dàgbà síbẹ̀ náà ni lórí ara yín. Ah! ẹtẹ ẹtẹ la ọtẹ ti bẹ́ẹ̀ wulẹ̀ ẹtẹ láfèdè síra yín ni bẹ́ẹ̀ ṣe sẹ̀wọ̀n yín láfèdè nu wọ́n lọ láàárọ̀ wọn ó de lọ́sàn-án ẹjọ́ mọ́ gba ṣé pa táìmù lẹ́sẹ̀ ní abẹ́rẹ́ rí bú mi ṣe ni kí ni bọ́lẹ́kù